ìbà rẹ Jésù ìbà o bàbá ìbà rẹ Jésù ah ìbà o bàbá àjùbà o lọ́mọ lẹ́yìn ìbà o bàbá àjùbà o ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ o ìbà o bàbá látọ̀dá ayé ilẹ̀ yìí ti wà mú látọ̀dá ọ̀run lẹ́tí ń jọba ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀yin ni yóò ẹ̀yin ni yóò ọlọ́run Elédùmarè. ẹni tó yẹ kí n fi táìtù sí orí ẹ̀ níbí báyìí náà ni pé Davido ẹni tó bá ti mọ bàbá Davido ẹ bá a sọ fún Davido kó fi wá lọ́rùn sílẹ̀ lórí Facebook ń bí o Davido leave me alone Davido leave me alone okay when I was crying this morning saying that my daughter was being molested in our school, many things going on in the school. Most of you, because you believe, the video, please, ẹni move you. The video about me bá mi kìlọ̀ fún o. Torí bó ṣe ṣe fún Kẹ́mi Olúnlọ́yọ̀ kò lè ṣe bẹ́ẹ̀ fẹ́mi o, ẹ bá mi kìlọ̀ fún o. Tí video Davido bá lówó kò ṣe òlónìí gbogbo ayé o, ẹ bá mi mójú Davido kó bá mi kìlọ̀ fún Davido o. Torí láti ọjọ́ tí mo ti sọ̀rọ̀ Davido, wọ́n gbé iṣẹ́ wá fún mi láti America. A woman in America and a company in America gave me that job And they mentioned Davido. They didn't say Davido stole their money. They said the owner of the company that Davido advertised for them. Since that time, Davido fell parẹ́. You understand me? Davido, you are connected with celebrity in America, in Canada, all over the world. Even Nigeria, you understand me? Your father is also connected. But leave me alone. Egbo, Davido, leave me alone. Mm-hmm. Davido, leave me alone. Mo rí dada. if I don't come on social media to cause, I cause on my secret place. So. Oh. I cause and nothing will happen to my children because I never, I'm not the one that killed your child. Davido, because when I was talking that time, quickly you tag me that they kill your your your Ifeanyi. I'm not the one. Am I the one that kill your Ifeanyi? You know yourself in Nigeria. You know people who are dealing with each other. Èmi ò ṣá I don't me I'm not in any society. Me ò ṣẹgbẹ́ awo, Me ṣẹgbẹ́ ìmùlẹ̀, Me ṣẹgbẹ́ Kakan. Me bá yín ṣe politics, mi ò lówó mi ní kankan. Ẹ ṣọ́ ara you Davido kò kìlọ̀ fún dada èmi ò kí ń ṣe Kẹ́mi Olúlọ́yọ̀ o ó ti yẹ yín bẹ́yẹn ẹ má mójú tèmi ní òkú kìlọ̀ fún ti yẹ yín nígbà mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mo sunkún tá a sì sọ nǹkan tó wà mbẹ̀ láti nǹkan tó mi ní Canada tó ń ṣe fún mi tèmi ní òun tag mi wọ́n pa ọmọ wọn ṣe kiri kan ọmọ ẹ swim wọ́n ní wọn fi ṣọ́ èèyàn wọ́n ní ọmọ ẹ kó sínú swimming pool and we pity that guy and I pray for you many, many times that time I pray for you now Davido wizard boy leave me alone gbogbo ìṣẹ̀lẹ̀ ti dẹ̀ wà lórí ọ̀rọ̀ mi tẹ́ ẹ̀ bá jáwọ́ ẹ máa jáṣẹ́ o ẹ máa ṣòfò dànù ní o gbogbo celebrate tó bá yọ mí lẹ́nu ẹ jẹ́ yín pé i give no respect to any bullshit any evil celebrity celebrity tó bá ti ń pààyàn tó ń ṣèkà fáwọn èèyàn kò ń ṣe celebrity lọ́dọ̀ tèmi o any celebrity that are not building life that is saying life they are crazy o in my area they are crazy ó ti yé ẹ bá ń kìlọ̀ fún Davido o ẹni bá mọ bàbá Davido ẹ bá mi sọ fún o kó fi gẹ́ẹ̀ tán pè ní Bọ́lá yẹn Auto Bola isle. o mi ò kí mi ò de video jà o mi ò dẹ̀ mo dẹ̀ ti pọ́nlé dáadáa mi dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀rí kò dẹ̀ rajà lọ́wọ́ mi rí kò dẹ̀ ṣe kọ̀kọ́ fún mi rí ọjọ́ tí mo dẹ̀ ń pọ́nlé so ti yé tó bá ń pa àwọn èèyàn jẹ kò lè rẹ́mi pa jẹ́ o Davido if you want to bring your letter come o I challenge you now leave me alone tó bá ti bí nobody should disturb me okay nobody should disturb me if you want to come and give Canada the lawyers money to eat more again. You have money to pay lawyer. Send lawyer to me. Don't disturb my pay, don't disturb my life. Kẹ́ kó sí lọ, ẹ lọ bá àwọn ẹgbẹ́ yín, ẹ̀yin politician Nàìjíríà yẹn àti gbogbo bí tẹ́ bá wà, ẹ bá àwọn ẹgbẹ́ yín jà. Ẹ bá máa bá àwọn tó bá lẹ́sìn sí yín jà. Ìwọ tó bá ṣe ẹgbẹ́ òkùnkùn sí lọ bá àwọn ẹgbẹ́ òkùnkùn bí tiẹ̀ jà. Tó bá pààyàn lọ answer query ẹ̀. N tó bá ti ṣe tí ò dá go answer your query. If FBI is looking for you, go answer there. not me please oh, ẹ bá mi sọ fún wọn o sọ ti yẹ yín mọ́tò two thousand and ten búbà tí mo fẹ́ ṣe wọ́n ní wọ́n ní di two thousand and fourteen kò ra two thousand and fourteen péré ten yìí gan sọ ti yẹ yín two thousand and ten ni mò ń lò ẹ̀yin lẹ̀ ń mọ́tò ńláńláńláńlá and that time pàápàá wọn kì í ṣe pé mo gbowó lówó rí ẹ̀ àwọn company yẹn kàn sọ pé Davido ló bá wọn polówó pé wọ́n dẹ̀ jí gbogbo ẹrù wọn kó o pé amẹ́ríkà ni wọ́n ní company yẹn tí wọ́n tún ní canada àti ìgbà yẹn báyìí secret fight yìí náà tún wà lórí ọ̀rọ̀ davido ogun mẹ́rin la fẹ́ jà lórí ẹ̀yin celebrity tẹ́ bá ń ṣe nǹkan burúkú ẹ̀ nífẹ̀ẹ́ ká sọ ẹ́ they are stealing people in nigeria they are killing people in nigeria they are frauding in nigeria all of you you are going oh, you are going here and coming going to america going to canada going everywhere going and coming nothing happen to you but when somebody want to come innocent people want to come to nigeria wọ́n máa jí wọn gbé kíkọ ṣẹlẹ̀ sí wọn kó ṣe investment nigeria kó gbà ta ló ń gbalẹ̀ yín ẹ bá mi kìlọ̀ fún ẹ tó bá mọ bàbá Davido ẹ bá mi sọ fún o ẹ bá mi sọ fún èmi kọ́ ọmọ tí ọmọ ẹ̀ sí kànga o kó jẹ́wọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ mi àwọn tíṣà gbogbo àwọn tó ń sanwó fún láti disturb ọmọ mi ní Canada ibi tó lo connection lóbi dẹ́kun kó já owó kó bàbà já ẹsẹ̀ ẹ gbọ́ ìyẹn tí mo fẹ́ sọ lọ́sàn-án money and I don't pretend mi ò pretend mọ́tò iṣẹ́ tí mo tí mo tún fẹ́ máa ṣe fúnra mi mọ́tò tí mo ní wọ́n ní wọn ò gbà láti ṣe iṣẹ́ the car that I have right now they say they don't collect the car the car is sold like 2010 they need from 2015 and I don't have money to buy the 2015 for now ẹjọ ẹ bá wa bẹẹ Davido you are not the owner you are not Mark Suba that own the Facebook you are not contributing progress for people and you are disturbing people's life ìwọ náà máa sọ pé tẹnìkan bá lọ sí You ló máa ní kó máa fìbọn wọn wọn lọ́hùn ìwọ ló máa nílé ìwọ ló kó ìwọ bí ẹkú àpọkọ jẹ ìwọ nìkan iná ni ẹjọ mi ò sí nínú sẹẹsì àwọn èèyàn tó máa àwọn tó mi mi mi ò bí ọmọ tó máa ń pàyà sọnù o tó dẹ̀ máa ní kí àwọn bàbá máa sinmi láyé ẹ gbọ́ kẹjẹ kò yín pé o gbogbo yín pátá korogodo tẹ́ńdà máa yé mi tẹ́ ẹ bá fẹ́ ṣòfò sọnù ẹ jáwọ́ lọ́rọ̀ mi torórí mi na orí mi ń tanná lẹ̀ bó báyìí tó bá yẹ ń tanná báyìí ogun ọ̀run gan tanná tẹ́ bá wo oòrùn tó mú ní ìlú Quebec ń sìn nígbà tí orí mi bá ń gbóná tó ń tanná sílẹ̀ fafafafafa ẹ mọ nǹkan ṣé ni oòrùn máa máa mú ìyẹn mi pé inú ń bí Ọlọ́run inú ń bí Ọlọ́run oòrùn tó mú yẹn tó bá bí ìyá ẹlẹ́yẹ anybody kókò dúró síbẹ̀ for thirty minutes ó máa jóná gúrúgúrú ni so please ẹ bá ń bẹ̀ o mo be yín sí ni o sọ́sí ẹyin mi ò pọmọ yín ìwàsílẹ̀ náà ń jọ yẹn ọmọ ẹ̀ tí ó jẹ́ pé wọ́n ló ní síkúsẹ̀ ó purọ́ mọ́ mi ó lẹ́mìí ni mo pa mí kí ni mo fi pọ́ mọ́ yìí ẹ̀rí jẹ́rẹ̀ gbogbo ẹyin tẹ́ ń purọ́ mọ́ mi gbogbo ẹyin tẹ́ ń sọ tẹ́ wò mí tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀bẹ̀tì tẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òkùnkùn ayé tẹ́ wọ́n àwọn tẹ́ máa fi ṣòwò ṣètùtù ayé tẹ́ máa wọ́n àwọn tẹ́ máa pa lórúkọ Jésù ẹ̀mí yín lẹ́ máa fi lélẹ̀ this time around gbogbo ẹ̀yin ìkà bẹ́ẹ̀ tẹ́ wà lórí ọ̀rọ̀ mi ẹ̀yin ló kàn ẹ̀ báyìí ikú burúkú ẹ̀yin ni ikú kàn ẹ̀mí yín lẹ́ máa fi sán torí ẹ máa ń fi àwọn ẹ̀mí ẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ṣòfò ẹ̀mí tèmi kò ṣeé fi ṣòfò àfẹn tó bá fẹ́ ṣòfò sọ̀nà kọ ẹ̀mí mi ò ṣe é fi ṣòfò go as ẹ̀mí ọmọ mi ò dẹ̀ ṣe é fi ṣòfò torí mi ò mi ò wẹ́gbẹ́ mi ìṣẹ́gbẹ́ ayé mi ìṣẹ́gbẹ́ oṣó mi ìṣe tàjẹ́ mi ìṣe tèmìrì mi ìṣe ti babaláwo mi ìṣẹ́gbẹ́ burúkú kankan mi ò ṣẹ́gbẹ́ as mi ò ṣẹ́gbẹ́ àlọ́ra mi ìṣẹ́gbẹ́ ẹ kí ló ń korúkọ ẹ mi ìṣẹ́gbẹ́ as mi ìṣẹ́gbẹ́ ẹyẹ mi ìṣẹ́gbẹ́ kankan ẹgbẹ́ ọlọ́run nìkan ni mo wà so tẹ bá wá darapọ̀ tí èmi dẹ̀ ń sọ fún yín láti jọ pé màá máa gbàdúrà fún yín pé kẹ mo mọ̀ pé ọmọ èṣù ní wá sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá ti parí iṣẹ́ tó sọ pé lè ń lọ sọ́run àpáàdì ni àmọ́ pẹ́ ni wá ṣùgbọ́n ẹ fi mí lọ́rùn sílẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé touch no my touch no Bọ́lá touch no her daughter touch no my children do my do my Fọláṣadé no harm don't do me harm ẹ fi mí lọ́rùn lẹ̀ ah, ẹ̀yin ọmọ òṣì olórí burúkú apàyájayé apàbàbájayé àbí torí pé mo sọ fún Davido ìjọ yẹn pé ò gbúdọ̀ lo bàbá ẹ̀ ò gbúdọ̀ pa bàbá yẹn o torí mi ò mọ bí ọmọ òsì kọ́kọ́ ṣe fẹ́ jayé kí lẹ̀ ń kiri gan at the tender age tí wọ́n thirty years ẹ ti ní private jet alágbọ́ ẹ ní jẹ́ asinmi ẹ lè pa mí bẹ́ẹ̀ ṣe pàyà yín o torí mi ò pàyà mi bí wọ́n ṣe tọ́jọ́ mi tó mi ò pa wọ́n mi ò fọwọ́ kàn wọ́n ó ti yẹ yín ẹ jẹ́ kórìíyá yín pé ẹ fi mi lọ́rùn lẹ̀ ẹ bọ́ ọmọ mi lẹ̀ olórí burúkú ni yín ni ẹ̀yin wèrè celebrate you dédé wọ̀nyí kì í ṣe gbogbo yín o gbogbo celebrate tó bá gbógun tìbí nígbàgbọ́ nígbàgbọ́ ó yẹ máa ṣòfò sọ̀nà àṣírí kó máa tú gbogbo crime tẹ́ bá ti kọ̀mẹ́tì kó máa tú sọ́wọ́ FBI kó tú sọ́wọ́ ìjọba kẹ́ ẹ má rojú rere àwọn ènìyàn mọ́ kẹ́ ẹ má rojú rere Ọlọ́run kẹ́ ẹ má rojú rere àwọn FBI kẹ́ FBI ṣàyí sẹ́wọ̀n kẹ́ lu ayé yín ní ẹ̀wọ̀n gbére bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà Jésù Olúwa wa àmín. Ah. wọ́n máa sọ fún ẹ o oh, ṣiṣẹ́ o go and work and they are not doing anything nígbà yẹn iṣẹ́ tí mo ṣe rèé lórí ọ̀rọ̀ Davido wọ́n ní Davido pé iléeṣẹ́ kan àti tó gbé iṣẹ́ yẹn wá jẹ́ ìyá wọ́n ti fẹ́ promoter rí ní Nàìjíríà kí lorúkọ àǹtí yìí o kí lorúkọ àǹtí yìí o wọ́n kàn wá náà ní Amẹ́ríkà ni wọ́n wà wọ́n láwọn fẹ́ ṣèyàwó fọmọ àwọn káwọn dẹ̀ kó ẹrù fún company yẹn wọ́n nígbà yẹn káwọn dẹ̀ fi kẹ́rù fún company yẹn wọ́n nítorí pé company yẹn lo Davido fún advertise I mean for advertisement pé àwọn dẹ̀ níjọ́ náà lọ́hùn wọ́n fún <clears throat> wọ́n ní àwọn dẹ̀ kó ẹrù yẹn fún kí lorúkọ ẹ̀ fún company yẹn tòtòrí Adé Love company kankan náà pé and you know Adé Love that àbí Adé Love Adé Love ni wọ́n pè company yẹn àbí yeah wọ́n nígbà táwọn dẹ̀ rí wọ́n nítorí ẹ̀rù àwọn fraud àwọn mọ̀ pé a lot of them dey go and open logistic business like that and they will collect people's things. àwọn ò já sí ẹrí pé tí wọ́n èèyàn náà máa kọrin pé ẹni tí ọ̀mọ̀nà ló lọ ń dá pàdé pàdé àwa ọ̀mọ̀nà ó lè mí ìdẹ̀ fẹ́ mọ̀ bí ṣe wà yìí. so ti ẹyin mo mọ̀nà ká ṣiṣẹ́ ìta bá rí ń bẹ̀ ká jẹ so ti ẹyin mi ò kí ṣe kọjá àná lè dùn. ẹ má bínú ọmọ mi ló pè mí. òórùn mo wà kan tí mi ò fẹ́ tó ní kíní. so nígbà yẹn they said um, Adelove they, that aunty the particular woman who brought the case to me the particular woman who gave me the case I still have her number her picture everything okay so this woman said to me that Adelove group of Kinikon company logistic business in America. They also have branch in America. Are you getting what I'm saying? They have a branch in America and also in Canada and all over like that. And they gave these goods to them because the video was the one that um, advertised for them. You understand? Like branding for them. So, and th those uh, people, That particular woman then now said to me that I should please help her and call on the video so that the video could call on those people before they give you adverts like that. You know those people. You brand for people. You should know them. You understand me? And I was busy calling them because the woman also was like a auntie to me at that moment. Not that we are not we are not close. She have um she have children for this one of this uh, promoter, old promoter in Nigeria but she resides in America. You understand me? And then we even talk that, okay, oh, this promoter was even talking, I do joke with that auntie that, ah, try to settle with your husband because he said you cannot. You understand me? That you cannot, well, for what the man has done to her then, that she cannot reconcile with her. You understand me? And I understand now. When some people say they cannot reconcile with some people, I do understand quite all right now. So, I'm busy calling the video that, please, These people said they get some get cars. And the, at that time, oh, about three years ago, the worth of that woman was about, the I mean, the goods was about, how many dollar? Maybe like twenty thousand to twenty something thousand dollar for one person. And another one calling me, start calling me again, eh, an evil guy, call me again that please I should help pay muscle, that they don't mind even to pay me money. That they are, they want to They want uh, the video to to just help them to call out this person because all their offices in America and Canada went off. Where they won, you understand me? Okay? And I'm busy calling the video. The video didn't reply. I called the woman. Did the video and uh, others, did they, I mean, did you hear anything about them? Up to date, nothing was being given. No money was sent to this woman. You understand me? No money, nothing. All those goods was, was stolen. You understand me? And some of these, their wives, they will be enjoying these things they steal from people. They are enjoying the money, all the other people's property, all these stealers, all these farm robbers, all these uh, fraudsters. Their wife and their family will be enjoying those money they steal from people. That what happened there. And, uh, and I noticed after some time when I was You know, the woman just mentioned the video that I should help them call the video. I should call out the video. That the video is their brand, brand ambassador. You understand me? That the video, they respect the video. That the video, they trust the video. That anybody that the video brand for, they cannot steal their money or carry their goods away. You understand? I called these people. I, I that since then, and when we didn't get anything, after this, we forget about the story. The woman said she let go and we left the story Well, that's ìgbà yẹn mo ti wà lójú Davido ó bínú she destroyed my platform on on Instagram when you see me I'm not going you know, on Instagram everywhere like that I don't know Nigeria criminals you know what happened to you to you guys because I know some of you also watching now you are a criminal sorry to say not all of you but the criminal also because I caught the video now and some of the criminal also they will come out you know they be you know you know what happened to you when you are doing bad thing, you don't want people to talk about you. What a, are you sure you, um, um, I, I realize now that most of you are not okay. Because you are doing bad thing, when you stole from people, when people are complaining, you start fighting them as if you are right. You steal from people, when people are complaining, you be the one to be putting yourself, at, I mean, you, you, you, you pinch people, you beat people, àyàn ìwọ ló máa ilé máa máa ṣe bíi pé victim nìyí pé wọn borúkọ yín jẹ́ àlẹyìn rẹ yẹn lẹ ń ba yé èèyàn you understand since that time I have problem with Davido they been talking about Davido I always praise Davido because they say he lost his mother when he was young I love his family because I don't hate people that are rich not that rich people are giving me money they don't give me money You understand me? And he's not the only one that his father is rich in Nigeria. Even Bola Tinubu, I mean, President Bola Ahmed Tinubu, Sheyi also is rich, his father is rich. Even now, we don't know who is richer than between the uh, Davido's father and Baba President Bola Ahmed Tinubu. President Bola Ahmed Tinubu definitely they be richer than Baba video Papa. I'm telling you. Even kí lorúkọ ẹ̀ṣẹ̀ yìí gan ó lè lọ́wọ́ to to to to to tó to ṣe to ṣe tó kàn ṣe yamayama káàkiri yẹn Davido please bí kò ní fi mí lọ́rùn sílẹ̀ ṣùgbọ́n fi mí lọ́rùn sílẹ̀ ìwọ nìkan náà ló máa lọ ló gbé ọmọ tíyẹn torí pé ọmọ yẹn máa lóun jẹ ogun síkù ni èmi ò ṣe speak fún ó dé Amẹ́ríkà ó máa pè sí bàtà ẹ máa ṣe system kí ló dé when they call you here you are in anything that bad they will call your name you will be there for what is that what they call celebrity it, calling your name on bad bad thing is that what they call celebrity in Nigeria I don't understand me since that time gbogbo pages mi bí ogun mélòó la fẹ́ jàná lọ́wọ́ yín the celebrity i mean àwọn politician wọn ò ní jẹ agbádùn àwọn ànígbàdùn oyún tẹ̀lé ṣe là ń sọ àwọn tó jalè náà tá a gbé wá síbí báyìí wọn ò ní jẹ all of you criminals you be be the one to be working in you, you be there you be ganging up people don't come to this area don't go to this place don't go to this place you can't just say You can't to do like this for you I if you are the owner of the the all over the world are you the owner and the FBI now you cannot submit yourself You'll be afraid of FBI and then you'll be fighting women you be going after people who complain about what you are doing eh Ati banye, lati wao. Kilo o okay you ẹni one for one lẹ̀ One ní you see let me tell you now you want me to go back to the story I mean you want me to go back to be blogging you guys you understand me you want me to be going me too on this social media me ṣe bẹ́ẹ̀ yẹn expect owó mọ́ so ti yé because ẹ sọ pé mi ò ní rí owó ṣe rí pé mo So pé mo fẹ́ ṣe uber so màá lè sanwó rent mi màá dẹ̀ lè take care ọmọ mi màá dẹ̀ lè take care ara mi so ti yé yín ṣé wá rí owó tẹ́ sọ pé mi ìfẹ́ ní mi ìfẹ́ dàbí yín kí n ní owó kí n ní mọ́tò oríṣiríṣi i don't want it tí n bá ní mọ́tò mọ́ ẹyọ kan àtìlẹ̀ mi mo ti máa sọ mo like mọ́tò gan kì í ṣe business mi ó ti yé yín mo sọ pé mo ní tí n bá lówó gidi gan nígbà tí mo tiẹ̀ tí mo ń ṣiṣẹ́ tó tó wọ́n jí sọ́wọ́ mi dáadáa mo ní tí n bá ti ra mọ́tò méjì no tí n bá ti kọ́ ilé méjì mo ní ilé méjì mo ní màá fi kan tó tóbi yẹn mo ní màá fi rent mo ní màá dẹ́ fi kan mo ní màá ṣe dáadáa máa gbé bẹ̀ mo ló ti tó mo ní kíndẹ̀ nílé tí mo ń gbé láàbúrò kò jẹ́ tèmi náà mo ló ti tó I don't pray to have digestive houses here kòǹkì nílé mẹ́wàá sí ẹ no no no no I just want to live and be comfortable and fulfil destiny kí n dẹ̀ put smile sójú àwọn èèyàn ṣó ti yẹ yín mi ì bá yín lé ayé mi ì bá yín lé ipò mi ì ní ẹnìkan tí mo sọ pé bí ṣe wà bí ṣe wà ń sìn tí n bá lówó dáadáa tí n bá lè ṣe fọ́mọ mi kó èyí tó jẹ́ bẹ́ẹ̀ kó kúrò ńbẹ̀ kó lọ máa ṣiṣẹ́ kó fèsì future mi sọ pé mo fẹ́ ṣe politics torí mi nìkan tí mo fẹ́ fi ṣe sàrà mi ìṣẹ́gbẹ́ òkùnkùn kankan mi ẹṣẹ́ sírí bá ṣe wà báyìí ọlọ́run nìkan la ní yọ́nà sámi ṣùgbọ́n wọn ò lè gbẹ́jọ́ wá náà sí torí ẹ̀ mo ṣe máa ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbẹ́jọ́ wá nígbà tí wa ń gbógun tì mí sí to tó gbẹ́jọ́ wá tó speak fún gbà ẹ̀ kò sọ nǹkan kan mọ́ ṣó ti yẹ yín ní gbogbo àtọ́dẹ̀ gbẹ́jọ́ yẹn wá náà mo máa ń pèsè dè fídíò báyìí ni tó bá ti ń ba wí màmá gbèjà wọn tó bá ti ń ba jà báyìí ní gbòòrò màmá gbèjà ẹ èmi ni máa ń gbèjà dè fídíò yẹn dè fídíò tó sorí bí orí ẹyin yẹn èmi ni máa ń gbèjà ẹ kó tó gbẹ́jọ́ ẹ̀yẹn wá ń gbà yẹn ọjọ́ tí wọ́n lẹ́nìkan ìbárasẹ̀ ní airport báyìí ṣe ni mo máa dí pẹ̀lú wọn tó bá ti sọ̀rọ̀ báyìí èmi máa gbèjà Davido tó bá sọ̀rọ̀ báyìí máa gbèjà Davido kó tó gbẹ́jọ́ yẹn wá mi ò dẹ̀ mọ̀ bóyá tó pé mo dẹ̀ ń gbèjà Davido náà ṣe gbẹ́jọ́ Davido wá fún mi gbà yẹn bóyá mo máa ń gbèjà ẹ̀ náà ni òun náà kẹ̀dẹ̀rẹ́ kò ní wá rántí pé ẹni yìí ti ṣe nǹkan kan fún un dáadáa báyìí nǹkan tó sú mi lọ́rọ̀ yín nìyẹn ṣé ẹ̀yà wèrè gbogbo ẹ̀yin tẹ̀ ń bá mi jà Davido mo torí ẹ̀mí ìṣe bínú sí ẹ látijọ́ yìí ìgbà tí ọmọ ẹ kú níjọ́ yẹn tí fàyìn kú mo ń sunkún báyìí tí mo jáde tí mo ṣe prayer fún ẹ three days ẹ lẹ́yìn náà ẹ sábọ̀dù jáde tiẹ̀ ó sọ fún ẹ pé ritualist ni ẹ pé wọ́n ló fọmọ ẹ dájọ́ mo tún kọjú ti ẹ sábọ̀dù mo tún bá jà o ò ní bá wọn jà ṣé tó pé mo máa ń dákẹ́ ẹ má jẹ́ bínú o ẹ má jẹ́ n bínú o torí orí facebook lẹ́ máa sọ pé we are not we are going to destroy your page màá zero mind mi ṣó ti yẹ yín màá lọ ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ tí màá ń ṣe màá dẹ̀ fi máa jẹun mi ni mo fẹ́ dàbí yín ṣùgbọ́n tí n bá bínú yẹn tán màá bà yẹ yín jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ èmi gan máa sọ pé mo ní mo fẹ́ dúró di bàbá yín bàbá láì tó lè pààyàn nínú yín tó máa jẹ́ tó máa sọ pé ìyálà jaun ló pa kò sí gbogbo yín pátá àtọ́ bá àtìjòyà àtọ́ lówó àtọ́ lọ́rọ̀ tó ń bá pààyàn tó máa sẹ́ni wọ́n á sádànù wọn láwọn kọ́ làwọn pa ta ló lè pa èèyàn tó máa can you kill somebody and start with the person and tell the whole world that you are the one that killed the person you can't you when you are stealing you fraud people and then after time you be running around I don't know maybe the story is right or not but I mentioned the person and the person also calling to the show and I was calling you the video then why can't you call and see it's not like that oh, I don't know the person you oh or you know the person or you even settle those pay settlement you don't settle the person wọ́n gbà fọ́lọ́run kó ba lè nísìmí sukuma now you don't get ẹ eh, jẹ badu. ẹ ní jẹ káwọn èèyàn gbádùn kí ló dé kí ló dé gan kí ló dé kí ló dé kí ló dé ẹ rọra olówó Lagbara ẹ̀dẹ̀ rọra ẹ̀yin ọlọ́rọ̀ ayé ẹ̀dẹ̀ rọra lágbára ayé ẹ̀dẹ̀ rọra ẹ tọ́ra ẹ lágbára gan tíyàwó máa pẹ tí ọkọ máa pẹrun tíyàwó máa lọta tí àwọn òní àwọn méjèèjì òní jẹ́ ń bẹ̀ yẹn mi pé one day one day everybody go and face God everybody will die. kí lè fẹ́ kó kọ́ ń pa tiyín mo wo story kan lónìí I was crying nígbà mo tún wò tán nígbà tí mo tún wò mo tún sunkún ara tèmi tán mo tún wá wò yẹn mo wo story àwọn Abíọ́lá nígbà tí wọ́n ń jà nínú ilé wọn ìhàdè àfádà be alive today I'm be fighting nígbà kan kò sẹ́ni tó lè kò ní nǹkan bẹ́ẹ̀ tó bá wà láyé lónìí tí off to date gbogbo tó ṣẹlẹ̀ lé wọn lè má lè ṣẹlẹ̀ ẹ̀rùn ti ẹ̀fẹ̀gbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n ẹnìkan ò kí ló lé ayé gbó ẹ jẹ́ ká ṣe dáadáa kí ló dé gbogbo celebrate nàìjíríà ṣàṣà ní òkè ń ó lè ti pọ̀ jù wọ́n dẹ̀ máa ṣàjalè wọ́n tún máa ṣakọ wọ́n máa ní kó máa praise yín majority of you i don praise you on my platform i'm missing on you not that i jealous of you i just see you that you are wicked you are wicked your wickedness is torturing is haunting my heart i don see you you don lójú àánú there is no mercy on your face you don't have mercy àánú ò sí lójú you oppress me. come akọrin you don't have money you go buy am pikin ìyá alájà yín owó ò lẹ owó tó pàyà jẹ èmi ire ọmọ mi máa ṣojú mi ẹ̀yin tẹ́ bá máa ń dàgbọ́ kí ire yín máa ṣojú ìyá yín mi sínú ẹgbẹ́ yín o àbí mo bá yín ṣe ẹgbẹ́ ẹjọ́ ẹ torí Ọlọ́run tí bá bẹ́ẹ̀ nìkan ṣe gbẹ́nu yẹn sọ fún mi ẹjọ́ ẹ kàn sọ fún mi tó bá jẹ́ pé mo ṣe ẹgbẹ́ kankan bóyá àyè ni o bóyá àtàwẹ́wẹ́ lẹ́ ń pè o bóyá bra bra lẹ́ ń pè o bóyá black bra ni o bóyá alora ni o bóyá yellow pọ̀pọ̀ ni o bóyá kìnnìkan kìnnìkan mi ò mọ nǹkan tẹ́gbẹ́ tẹ̀ ń ṣe ẹ kàn bá mi sọ ti bá wà nílẹ̀gbẹ́ kọ̀ọ̀kan mi ò sínú ẹgbẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá wà ní ẹgbẹ́ lẹ́ máa máa bèrè fún ní tó mi ò sínú ẹgbẹ́ yín mi ò sínú ẹgbẹ́ tó mi ìwájé kọjá dáadáa mi ìwájé kọjá àyè mi to bá jẹ́ mọ́tò two thousand and ten eighty ló ti sáàni dáadáa tí mo ń mi ìbá yín ṣe competition tẹ bá dẹ̀ ti kú kán kó mọ́tò yín àti gbogbo tẹ kọ́ kójọ àti tẹ mọ̀ tẹ bá jí gbogbo kan tẹ bá jí kán kó pẹ̀lú yín tẹ máa kó a máa ń ṣe competition jàre ẹ torí ọlọ́run òkèlè gbígbẹ tó ń tà láfíà ó sàn jù lé fótó kún fún ẹran tó ń ti já lọ ẹ ṣe dandan náà fi wẹgbẹ́ ayé ni mi ìwẹgbẹ́ ayé mi ìwẹgbẹ́ kẹgbẹ́ o ẹgbẹ́ wèrè ẹgbẹ́ òṣì ẹgbẹ́ pa ẹmọpọmọ jẹ ẹgbẹ́ pàyà jẹ ẹgbẹ́ pa bàbá jẹ ẹgbẹ́ pẹbí jẹ fún èèyàn tuntun fáyún èèyàn ṣáájú owó mí ló ń wẹgbẹ́ ẹ torí ọlọ́run ẹ sún àwọn ìyá yẹn sì wọn ò lè wá sórí pílàfọ̀mù wọn tó sọ pé wọn fẹ́ bẹ̀ mí níṣẹ́ wọ́n sọ pé iṣẹ́ ni má ti sọ i'm not i'm not afraid of you guys i just want irú ẹni yẹn mo lè sọ pé mo fẹ́ fún platform mi kí n sọ pé kó jáde lórí platform kó wá sọ fúnra rẹ̀ pé ẹjọ́ nǹkan báyìí ni Davido ṣe fún òun kó fẹnu ara ẹ̀ sọ mo lè fún náà kí n fún ní admin lórí platform mi kí lè ní kó go live lórí ẹ̀ kó dẹ̀ sọ fún yín pé nǹkan báyìí báyìí lẹ́ni báyìí báyìí ṣe fún o instead of me just láti máa gbẹnu sọ fáwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ ṣe kíní ẹ̀ka máa gáàgì èèyàn lẹ́ máa èyí tó máa fọlọ́pàá tírẹ́tì èèyàn èyí tó máa máa léèyàn kiri ìgboro You know, lé ọmọ ẹ bíi pé bóyá ẹgbẹ́ ẹ̀dẹ̀ ń bẹ̀rù ẹbí i all of you that are facing me disturbing my pain you are afraid of ẹbí i tó bá bíyà láyà yín ẹ lọ fèsì ẹbí i wọ́n wá yín ẹ̀yin christos kílẹ̀ tún ta sínsìn christos kílẹ̀ omi ìmọ̀ bitcoin àti kílẹ̀ lẹ́ńtà ẹ̀ tún tà sín wọ́n wá on, tó bá on pé wọ́n wá yín lámẹ́ o oh, wọ́n wá yín lámẹ́ríkà ẹ lọ fèsì wọn ẹ lọ fèsì wọn jàre mi ba bá yín mi ba bá yín mu ẹ fún mi ní nǹkankan mbẹ ẹ máa fẹ́ dẹrù níta ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kò ní dáa fún yín ni ẹ ya wèrè mọ́ tilẹ̀ ni ẹ lọ kó sí lọ tẹ bá ti pààyàn tán ẹ bá ṣe òṣì tán ẹ má máa sá kiri ẹ gan kí la kọ ẹni tó bá máa ṣakọ láwùjọ àwọn nàìjíríà nàìjíríà ẹ ní ojú tì o ojú kò kí ń sìn yín tó bá ṣèkà tó wọn ga pa. mi ò lọ sórí Instagram mi ò lọ sórí TikTok gbogbo bí tí máa lọ báyìí wọn máa gáàgì mi ọ̀pọ̀ ni àtàbàtọ̀ ọmọdé wọn wọn dẹ̀ máa disturb mi bí ìpè bóyá ẹ lè rẹ́ mi fi ṣètùtù ayé that's it tó tọ́ mo sọ fún yín. okay. Oriba. That's good. Jesus Christ. Mm. Jesus Christ. Oh, that. I'm not being nice. I kept you waiting for long. But that one was also, I was looking for him as well. I know it was. was. Maybe those Yeah. Okay. Thank God. Keep it in the car. cabin. I'll yeah. his number again. No. Let's keep it in the car because it's important. Okay. It's important. Okay, put it here. It's important to live. No, they will not let someone enter. Yes, be? ọmọ, ṣebí, owó ló fi gbà yẹn lónìí. No, I don't. I, I don't have to pay for it. This one? It's just confirmation that I paid, so it's just. Okay, yeah, you pay now. The confirmation that you pay, that's the receipt. Okay, yeah. Of yeah. how much? Um, hundred. Hundred. Yeah. Hundred. Eh, kò any ní hundred. No, I don't think so. Èmi àtọmọ mi. This is me and my daughter. Mm. Sorry, I don't want heat at uh, AC when you're inside here. I don't want You see? Oh, oh, oh kiri yẹn ló lọ, oh, lọ sí. I don't know. Okay, watch him first. Oh, kọ́kọ́ lọ sí kí lorúkọ ẹ̀? Òrùn yẹn mú sórí fóònù mi gbóná. Tó bá gbọ́ my head dey hot. Nobody go fi mí pa. <laughs> My head is hot in me ẹ jẹ́ bá mi bẹ̀ wọ́n gbogbo ẹni tó bá ti mọ àwọn tó ń yọ mí lẹ́nu tó bá ti mọ àwọn tó ń so wọ́n ẹ bá mi bẹ̀ wọ́n sí wọn ó ti yé yín uh-huh. kàn sí ṣe wà yìí I want to face my life but you say I'm not going to get money on social media I'm not I'm, I can forfeit the social media for you and be doing the Uber paying I mean getting way out to pay my rent then I will deal with you guys. bẹ́ẹ̀ ni mo sọ mí ìdẹ ikú kò ní mi pa tó mi ìpààyàn mi ìṣẹ́gbẹ́ mèrè mi ìṣẹ́gbẹ́ àjẹ́ mi ìṣẹ́gbẹ́ kẹ́gbẹ́ alólẹ́gbẹ́ òṣì ẹgbẹ́ ìyá ògbúdọ̀ sí láyé jẹun ọmọ èmi máa jẹun ọmọ ọmọdé mo ṣiṣẹ́ ọmọ ọmọdé máa jèrè ẹni bá ní má jèrè ní òní jẹ tiẹ̀. Hey, this place yẹ kí n gbà Don't worry. èwo ló yá jù náà. Oh, yeah, I will check this place. shortcuts. This place actually is shortcuts. Oh, okay. <clears throat> Yeah. àwọn èèyàn tó dé ní four years ago wọ́n ti ń lo mọ́tò wọ́n ti ra mọ́tò ńlá wọ́n ti ń sanwó díẹ̀díẹ̀ ẹ̀ ń disturb èmi ìgò sọ́fàrà gbogbo ẹni bá sọ́fà mi ọlọ́run bá fojú ẹ̀ gbolẹ̀ ẹ̀yin ogun ọ̀run tẹ́ẹ̀kì ń gbọ́ tẹ́ẹ̀kì gbà ẹ kọjú ti ilé wọn ẹ kọjú ti ayé wọn ẹ kọjú ti gbogbo nǹkan tó bá ṣe kẹ máa dojú ìjà kan mọ́ ẹ bá wọn jà gbogbo àwọn tó bá mi jà láì nídìí ẹ bá wọn gbogbo ẹni tó bá mi jà lórí òtítọ́ tí mò ń sọ tí mò ń ṣe ẹ bá wọn yóò go better for you ni mo ń lọ báyìí mi ò fẹ́ máa fi gbogbo nǹkan tí n bá ṣe lórí nídà kí n máa sọ fún yín ẹ jọ̀ọ́ monitoring spirit wicked soul ẹ̀yin olólùfẹ́ tèmi god bless you.